أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم to alhamdulillah engini oṣù ramadan nulmẹ́gbẹ́lá engini fọdọ́ 1435 hijiriya oṣù enehu july nulmẹ́gbẹ́fà fọdọ́ 2014 karatuwa engini akwa na ojí aya ekogu nyomi bi efi suratul hadid bukallahu ta'ala kakinihi ثم قفينا على آثارهم على آثارهم برسلنا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قفينا على آثارهم برسلنا وقفينا وقفينا بعيسى بن مريم وأتيناه الإنزيل وجعلنا في قلوب الذين وجعلنا في قلوب الذين تبعوه رهفة ورهمة ورهبانية ورهبانية ابتدوها ما قدرناها عليهم إلا ابتغاه إلى تغاء بوان الله وما رعوها حق رعايتها فأتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون نعم تبارك وتعالى يكوى إفايا كوبون يومي في سورة الحديد يعني ثم قفينا على آثارهم برسلنا يعني تكا أمو أمونوشي دوبوجي أوبيه ماللغي أجنغا مونوشي وأوبيه ماللغي ما أكبوجي وبما وقفينا بإيسى بن مريم أنو جنغا نبي إيسى أنو إواغوغو ماغي nuhu liga lime ibrahim lime amunucho jona na mawa ma lime ama mama kuma wa ma ajofa nibi amune wa maagbagumaje bomne wa maagbagumaje chaka nibi isawa wa atainahu injila Allah tabaraka wa ta'ala ni amango motaka da yiku mado injila mamudunga nibi isa alayhi salam chaka de mado injil gidai ba ulitafi ishi litafi ujenyu ojo litafi gbidi ojo onisi so, ama sharia e kanibi isa alilibo inaridan sheria ya nabi musa fiti ungun gugujin ina labaye وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة الله تبارك وتعالى ينهي أمامد تفيدو أبيكم علي بوقع نبي إيسى عليه السلام أمامد تفيدو ما أبو يدوم الحواريون أمنوا لبون أمنوا لبون كما دابو أجونا ما وجله ọjọ́ àkínihì àmàlẹ́lẹ́ máa yọ àbíkì bọ̀bọ̀ kò máa wọ́n ṣàmẹ́ni olè bọ́n torú màá ṣe tẹ́lẹ̀ jìlẹ̀ ọ̀tákàdá bible ohun dúmà ọ̀nà mẹ́wé jì máa disciples yìí ìmádàálẹ̀ màjínánà tààlẹ̀lẹ̀ takàbílẹ̀ ọjọ́ ìnà àmúrútẹ́ ìdọ́má ra'fẹ́tàn wọ ọjọ́ yẹ́sí àmúrútẹ́ ìdọ́má ra'fa wọ máa yí jùmọ̀ mi ṣe kpaamụchọ na ọjọ aṅọmlute hermaga warahabaniyata nibi àwọn sharhabaniya la idora yun ta ngojo la gede se akini hi ya ba no ya le amine sara kuma shashi amma allah yani ibtada uha amadili dan

amadeu gide idanya na yin femi abajo iba wa hadha zimun lahum min wajhaini ojo atini ojo atini kebi aboye atini guma lola lona meji abajo yi ijiru dun se aginihi fi dinillah ma lam ya'muru bihi e ma kuma e مما زعموا أنه قربة يقربهم إلى الله عز وجل eke jo nchi gagi e ni ama e ehun ma wodun la ma oji ma won ko ni kichi ehun ma ma ama ya ke akola oji bid'a uni denwi to we hadin uni megigi suna nibi kijo shamu na egbo maka alain bayan suna nabi yake nana amani ke chikpa to suna nabi abruki nana kama ni ke chikpa ni ino meke chikari take tebo no to suna nabi chen kama ni ke chikpa ni enwa jen wa ngo kenwi kimachi ya nabi ne uje wa ko hadini eh to anabi sallallahu alaihi wasallam akimen ya shawiri me nga bai chi me nga bai chi me nga bai chi to e gbanga mu ne mai ni to oyode ma majumumi wada len suna nabi ke de hawiri amma na ke cikwa suna nabi gide hayori mai na ke cikwa mai yawon bidiya ba ji hayori amma kai ga dai ci ta kama ojo kama ya ci bidiya ci bidiya no walima ojo kuma an gane yin ngoye ba an da kuno bula an ngo kuma ahi uye wunyi ci bidiya da mai idai suna nabi ko to dan duk ma doki bidiya ba unyo eliko amma mi sada yake du taka ojo ogbaduko koyo e ko an ya hiye ngam ne yele taka ma ka ci bidiya mm ujen kuma ahi nga na yele sunna ne bi fiti domo kiki sunna ne bi ke won ahi nga na ye sunna ne bi le fiti shi e do ki bidia nzo don du kuma do bidia ba ne bi ngeju me ni sunna ne ke ki ban to ma ngomo ki bidia me mu kaje hu me mu kaga me mu kaje hu me mo lai o lai ri gbe kuma ji ọkọ yake ma ne tekugbo gi ne n'ido ne binidu memuka memuka jihu ru kai rigi chomo ne kaleju kibu mu ne kija ne kai rigi chuma ju bisho no gle mana kunwe hu me mai ru biti ibtada uha alibidi ak makaji ayore tabaje ama ga igbo na jenaza shakumadu na ejili anibi mukuwa alukumadu na ejili ojo mudu ngwa ami sahaba anibi mamudu ngwa ama ya mi male amdu tano oka takajini lebu ngejedwa enwe ki ma domo ge na mkajo mo enwe ki ma domo le ka kaje a chi ngodu ni ngobo ayo ki ya anibi sallallahu alaihi wasallam ma jo yeke ga chego meji ta acha kwain ayo ya apiti o ka pa emi ko ka pa emi ma enwe ibebu na je ikola gojo ụka eh, ga amachi nke elu omena enwetere na ike ede aba ya ele enweda mkweji baki anyị macha ahụghị ọrụ n'ume ojii nke acha na-ebiri n'ume ojii kịcha mehụ ọrụla m ojii tọme mkweji ba enwe duk mele aki n'ihi awa ka chuo na kịcha ahụ ọṅa kụnụla ojii ba yile ngadụ anyị ka kụwa ịmada ale na ya ọjọọ ba ị nọ na me ọjọọ akwụ eche onwe onwe yi weda akwụkwọ eke chọọ ihe na e, e emaghị echi n'ụlọ e ya menwụ

ẹ̀wùn kùmà dáàfin wọn àti àdínì máa ń gíjú mùn torí ajẹ́wọ̀n ọjọ́ ọ̀nà bá take ẹ̀kọ́ àdágbà ẹ̀nẹ́jú kún ẹnu kọ́lọ́ ọmọmẹ̀lẹ́kà yá ni ọjọ́ ọ̀nà ẹ̀kọ́ àdágbà take ẹ̀mdẹ́ náà óhù kúl hàlù ehila ukolo ike ma ci dahoyin wahum yahsabuna annahum yuhsinuna sun'a tagu ma neju akinu kole yon amado ma ci ogo abayo ojo mu odudu eh owo owo ku ma dagu meji ojo aku ma ojo mu we ko dagu meji udagu me wa iya ku ma dagu me leyin udagu me gwiji mu wa iye ku ma dagu me tai udagu me elu ngeche ajo kolo ka enyi pakuchaka maka enihi owo enwe senga ibie na ihe qur'an nge kama agbale bitu nge agba hele oyi nge adu kadane enye bie na hele bolo igi takechi ni kurinya lue ma ngo ba lue yogen e ana ya ngun e ana disungun igalo la mun kole aboku ma chu hu kolo tuli pa kuja kama je kema alladina dalla sayu fil ayati dunya usibo ma eh, kolo shi dahu unchene go unchene ga chu kolo gane gide ya chu kolo yi un ago akina abi chu kolo enyo ise un ni kido danyo lango ki acha amedu kurungeju yohum suna ine yuke enyo ngedo ma cha che kishi dahu ya che hiyo takada ihyau ihyau ah, sunna wa iyo na yi wa ah, amado usman bin fudi rahimahullah enihi ah, tasbihi kuma kuma ce ubi owoyi subhanallah gwagwa yo meta alhamdulillah gwagwa yo meta allah akbar gwagwa yo meta o um, ma du tasbi owoyi tasbi le kuma wa nga kata ko ho ni tasbi un dili dili un yi ya obi odo wa ti ko un ne chaka egbo ka mmadụ mebụ aka banale mm-hmm. enwe ka nebi omenwuhi chaka iche nwoke ne ka anya achiligwe gwurukwu maka ihe ya chiligwe mmadụ nu egbo mmadụ eme ka chi n'inu ka ewu ndị enwe ka obi aka ma echi nudukwu na eche enwe eche we na ba ọgọ maka ine nke na enwe ọjọọ kaki li kakini maji akụrọme ma akụrọme bụ kuma achị tasbihi ogwe gwa anyị ometawe wegwa wegwa ya meta ọja ṣe yí ẹ̀rẹ́ ma kọ́ ń àmọ̀nà oyi délí délí wọn wà ṣá ṣe yìí a ma kó kwakó chaka yìí ó yé òun ma ọ bù wọ́ ọkà òkú ọ̀lada ẹdùn kùmà dùn àmọ̀nà ọ̀lada kọ́bọ̀ máa ọ̀dún tó ń ọ̀ọ́gẹ̀ òun yà rọ̀ yìí àbí ányá ara rọ̀ àti ẹ̀hún ìkà mẹ́pẹ́ ọ̀lada kà mẹ́pẹ́ àmẹ́dùn òun dánú oge ya na-aga akwụ deli delideli alụ mgbedago inwe onụmụ gị akọla gị ya na-aga akwụ egechi ma aka eche ya ogwe gwanye omejeta mee akụ nke chiri te ha gwaghachi delideli deli to onye negi aka nye ya onwe akụ nge mbụ ya ọla nwa ọ kedu gba ya abịa na niha anyị ma ya to eyu eji ọlada kọbọ mmadụ emigiri eli enwekwu ma achọ ogwe ya ogwe anyị

أكملت لكم al وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام wa يعني ينيني با وادين يكون adini dini islam akwụghị n'ịtọgba ba enwe tila adụ aṅụwa gị enwe ogoghị ma nu ihe ogoghị ma nu aba aṅụ ka gị enwe ogoghị ma aba ka sotoda ale ŋun abdullahi bin masud yɛ nihi ɛŋun kì máa ṣàdí ìnì ẹgbà máa lẹ́gẹ̀ níbà imam malik ń gòdè díẹ̀ nẹ́gẹ̀ dá lọ́la lẹ́kẹ̀ aka bẹ̀yẹ́ ni máa lẹ́mú yẹ kùn yẹ́wò dínan ẹ̀hún edu kì máa ṣàtò kì máa náà sàábà kí náà kọ́lá madina

taki yanu wa yakhluqu ma la ta'lamun ingoni na menge kute ku macho na tan ku ngaonya cho na isratu nahl ina menge kume enge kume wojunle enge kume jele ekute nkume mali tan menyali tudale eh? uko irujeun eh madele bidia uko kuna dujeun mado bidia agogo kuna dumo mado bidia egboku mali bidia si hadini mo mali bidia yi ẹmu kọlọ ọjọ ìtọdọa ohun máa dọ àkìní bídà yìí bàtà ẹni ìtọdọ kò nà ṣe kì mú ìdàbẹ́ ní òkòdó ní ajọ tó má délé àti bídà except ṣẹ́nkì iná ọ̀páyà dìní tó yẹ kí má bèrè yìí dùn wá. àyè má kọ̀ làbídà bá àmì yahudu àmà ń ṣọ́ọ̀ṣì bá àmà ní bídà àdínní ma èèyàn yẹhọ́ ká múdu yẹhọ́ ká dédé hùn bídà bídà ìṣọ́lá tánà pàkóṣaká ẹ̀hùn dúgàmà ká má ń ṣọ́ọ̀ṣì àṣeyìn àmà kíríkírú kpọ́lá àmà ká mẹ́wọ́lẹ́lá àmà fọ́ọ̀jù nkọ́lá máa yìí

iyi isi egede eli egwu ma eli ma akọdọgba tukwu ma eli kọdọgba taki pastọ akọla nwa eyi isi igbo mune tọ pastọ ọla kata maka ili fechala ede masalachin abdukela akpara agbade ya ma bakwa gebe egede ya machi amedia abegide ya machi zala ya machi derika ya machi tijania ya machi kaderia odudu kuma kọba eyi masalachi ma fatia ma gbata iden kokuma fatiha gbata ma gbisura yi ìgbàkùlùmá kàkàlá àkàbẹ̀ tákà mú nà kàkàlá àkàbẹ̀rù wùlùmá ìsálámà pàbẹ̀ kọ́ àmúnì tápàmì ìgbàkùlà dáa ọ̀dọ́ tákà mú nà dáa ìmàsàlásì yìí aago mọ́ ònú kẹ̀mà kí bẹ́ẹ̀ àṣẹ agogo lẹ́nu tí gbòmìnà ọgẹ́lẹ̀ máa ṣe yìí gbogbo ẹ̀kì du nàìjíríà mígidẹ ìnìbógidọ́ máa gó kàmá ṣọ ọwọ́ azúrù china kwa gó kàmẹ́ ìnàbẹ́gì ṣago méjì máa ṣe amakpa mace nukuji dile e ya leji ike gbo kuma tafsir gide ngbo duke wa ba je qur'ani kuma ma koji ngi qur'an la shi eyi le unto meta go meta le ngi 140 114 ngi ina rinda ngola man kudale adini ya mi yahudu kwa minesara adini ma che amudi je ba adini man kudale ne ngulo adini manu ka man cha memda ko yi dai ka nan joji nen ta sabuhum jami'a wa qulubuhum shatta shan ki ye ba ma ku bale ma ku yi dai e ma da halen ba e do ma che kor bala mate e do ma kor bala mate ka ka gba yin stọọ ka aka ta e church cha ne de ona ne ne church e yin ka gba e yu aka ma do so yin e church ya cha ne yin ka kini hi uji ma edo ma ce kperu inda ya gba kuma ku yabu mai mamuji kode a gidaire kudala allah tabaraka wa ta'ala rahabani ya gidaire ba ko ne kibu ki noya ni ibtada uha ama chane kwala abidia ngi ma dua kwala mai ma katabnaha alaihim icha wa ka icha wa ko ji maka kuma ce no kudala menugo

ẹ̀ṣẹ́ ma àbókì ìsájú ṣẹ́rú ma àbólẹ̀ ìtúgbẹ̀gẹ̀ anẹ́ àkọwọ́ ma ìbólẹ̀ ma ngíngí yóò ma yẹ́ màdọ̀ àwọn kìí ma ngíngí yíò táàkì ma dédọ́ ma ń kìí àní nẹni kí ní ìrìnkì chánà ọjọ́ yíyẹ kó yọ́lẹ̀ ma chánà ọ̀làkàn kó yìí ẹni ẹdú yíyẹ kìí àdídọ̀ àwọn táàkì àní nẹni tọwẹ́ àlébòkù ma dọ̀ àwọn ẹ̀kẹ́ ni táàkì yóò ngẹ́ ànẹ́ni wẹ́ àwẹ́ gbọ́ yìí ni táàkì yóò ngẹ́ ànẹ́ni má dáa lẹ́lẹ̀ tí báàbù lẹ́ lílẹ̀ àmà níbi ọjọ́ dó ma dúdú ma yìí fengi dukoji nuwa abakini hi job abakini adam abakini abraham abaki isaac abaki jacob abaki joseph ogwoduma pakojaka manoya nale pogu ke ni unge anoya ojo unge te reverend father unge chabi reverend sister to icho jo duwe ke shein ojo akini yeki awe wo ololo famara awha hakari ayatiha oda leku maduno la mauji ma ngol libo alkitigbe kuma liboge mali ba ki tubo mali bolu ene ki enu ngengo che reverend lele ki mano ya ni eyi un gbe ma won dun church gbo ki dodo gbe abu meba kwaya pa ku chaka un pa ma ale udu to mara wa ha kare ayati ha mani ki gwo yola man ma hmm, ya o che tiba ma ni gelo oroda maluti hotel nyale ma tina ma yoko ama mam da duba mun ne ma me ma le kuma yiji ma ni hun ba mata lale ya ma tinu kunu blege do chama no ngama tinu kana gala ke do chama no ojo ngama te reverend father ngama chi reverend sister ngama chi o to ile cha aman cho chi ngoja kola lugo madam yani fa atayna alladhina amanu minhum ajrahum to icho bodu ma chama ne pa benu ojo akabe ku madi imani pa ni bi ku madi imani bi qur'ani huma ba amola da maduma wa kathirun minhum fasikun ojili maba amamuda chene pa bepo يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسله برسوله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمة يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمسون به نورا تمسون به ويغفر لكم Wallahu ghafurur rahim. Hmm. So, to dala Nabi sallallahu alaihi wasallam yani la rahabani hatta fil Islam. Una agu ka kini una ni gbegbe le kojo na agu yani di hadina bapan. Yani bi hadisi Musnad Abu Ya'la yani li kulli ummati rahbaniyya. Yani hi ajadu shini rahabaniyya musalibi si unki ashi. Wa rahabaniyatu hadhihi al umma al jihad fi sabilillah talibisi ya maluma mi kuma kuma na ni ba yi ma kolo kama ni ke se ki adabu kolo bene le ba suja iga to dadi nojo itakwa me to to dale allah ta'ala ni ya ayuha alladhina amanu ame kuma di imani kojo takullaha me chu kojo wa aminu bi rahmatihi wa yaj'al lakum aláhù amúpé ọ̀láadá ejú méjì ìyà amúdùn mẹ́kú ejúmomi tákí wọ́n mú wà níwọ̀n dùn mẹ́rẹ̀ ẹwọ̀n àwọn dùn hálẹ̀ lẹ́tìgẹ̀ tẹ̀mṣúnà bí i wọ́n yà kò fèrè lẹ́kún mẹ́dù hánà lẹ́lùlẹ̀ ojú ọgọ̀sí sẹ̀rátẹ̀ ojú ọ̀nà lórí ọgọ̀sí sẹ̀rátẹ̀ annabi sallallahu alaihi wasallama dabar kewaye fi hadithi bukhari fa muslim yanihi na moja meta ka domo abe meta lele olada ikwe jumi jimadu nguma thalathatun yu'tuna ajrahu yu'tuna ajrahum marratayn yana abe leba olada ijumi jimadu nguma rajulun min ahli kitab yani yana kidaya min ahli kitab kidaya man chochi kubi amana bi nabihi

ene keta cheneki eneki no adunu bele yali o memele ko eh, fa ta adiba ali mule unwo chinyonyo thumma ataka hataki tadu leno watazawaja ya amdu neoya falahu ajran wa kashal ngadu marula de jumije tabu kuma anu ko ta lere ene ene yurdun di dimani kwa nabi isa ki je kwa ni muhammadu sallallahu alaihi wasallam ene keji un shadu ki yale bonen yun ki yale bojo ene keta o sene ginna du no vle yali e mo ci amdu ne oya ojo akini medima ni konu chojo ojo adu pe ijumo mi ebuto la meji won jadu me ya ngodu fa ne ngume ye kumedulu le hilei kume ma de hilani kume ngodu lojo ogosha ogosi surati kume ma wanyu na ojo nan wallahu dhul fadlil azim allahu is غفور رحيم كو والله غفور رحيم الله تشنك يا دولي في بانشي الله ما تشنك يا لجي موميغي يا لجي مومي يا لجي مومي يوجونا نعم لئلا يعلم أهل الكتاب أن لا يقدرون على شيء من فضله على شيء من فضل الله وأن الفضل بيد الله يمتيه من يشاء والله ذو الفضل العظيم طب لألا يعلم أهل الكتاب تركا بو أهل الكتاب كماما ألا يقدرون على شيء من فضل الله لكن يا ما بقى manu kpahe ojenwu dukwe ukpahe ukpe ojon atulu ojoba manu kpahe ojinwun ami alu kitabi edo ma sekpa be ojo ofe gide ki ma solo pe mangi wan oha ni bigide ki ma solo pe mangi wani edo ma sekpa be ojo akini ati ni dungu ma kuma maka kini amaba manu pe manu kpahe didimi oju ukpe ariziki anu ukpe ile ojo manu kpahe ojinwun o والله ذو الفضل العظيم وأن الفضل بيد الله أتلسيه وجنه يؤتيه من يشاء أنا كريجو يعدون والله ذو فضل ذو الفضل العظيم الله تبارك وتعالى شنك ناتلوجي أمشي نعم يقدر موادو كوجي سورة الحديد الحمد لله adabati sura omune sura ito onsi sura ikumadu akinihi suratul mujadala sura gidai oja na medina umaru sura gidai rogo na بسم الله الرحمن الرحيم ويسمع الله قول الذي تجادلك بزوجها وتستكي وتستكي إلى الله والله يسمع تهاركما إِنَّ اللَّهَ سميع بَصِيرٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سورة قريبة ولا قديهم شنانا وشليا قديهم إشاوجي

odunu bilelewu madu kisura gede abajo ede ama chido suna ode inu mujadala tu chene ki waji nwa unu bilege aji nwa ama onu gunugo unu bilege dei ki wakola gede kwa nabi sallallahu alaihi wa sallama madudun kakini khawlatu o masalaba khawlatu o masalaba unwara no ko nabi sallallahu alaihi wa sallama yara na ọkọ nwa nebi ojú ọ̀la aka kì á sí wọn àwọn nǹkan ọkọ̀ tọ́lá nwa ifa isura kan iha ya kìdọ́gba yìí ni kọ́ di sẹ́mi aláhù kọ́wùlẹ̀ lẹ́tí tujà dílùkà fi zawjiha ṣe gbọ́ òkọ́lá ẹni onóbulẹ́ kì á yára rọ̀ kúwà níbi sallallahu alaihi wasallam ji nwa yá tụkọsi mụ ka ti ra arọkwu were onwụcha e arụ eji echekwa eji mechekwa ama egede ichi ịcha arụ ịrọ ya ogelede tujadilu nwe ka ka anyị de nwa ka ihe anyị lenwu ọjọ akụ na obule ka ya ji nwa kpuwele ọjọ ochi gbọla ngwa wetechiteki ilela onu obulele ịna dọla nwụ dabi akara bụ ọjọ ina aka nọ ọjọ ụjọ lalelekwekwonwụ n'aka ya e. onwe kakabai onwe kakai onwe anwụ kano nwọjọ wallahu yasmau tahawurakuma adulo ta te dulo to ga ne ki alu lagbade ye kuno bilele ba allah do ma gbo inna allah sami'un basir ojo agbola ojo agane mai ne unki onu bi sallallahu alaihi wasallam ai chujo la okon kuma do akini ausu ausi o ausi ọmọ sami digide ohun tí ọkọ̀ ọ̀nà obìnrin kọmọ adọ́ka olẹ́tì ọmọ sáàlẹ̀bà ọ̀làwà tàgbàdé ma yí ohun obìnrin wà rà níwọ̀n wà níbi sallallahu alaihi wasallam ẹni onú tí ọjọ́ akẹ́làṣẹ bá bí wọ nẹ́sàrà tìlẹ́hù bákanì yẹni ọ̀nàkẹ́lẹ̀ gidẹ́ ibà ìgbẹ̀lẹ́mi dú kù gbapà ewu mi wekwe ye ngone kele gide wukulu jang ubana bume hatta idha kabarat sinni abu ubana bu wankoto awaladi di takwa balamitei kuma ngo bongo mi bige ni one kele ya oro kagbagba eni wa harami ni takone kele mu mi dawi yunki ko da siku ebe ki yemi o da siku nwi

ojú ń ṣe kàkí òun pọ́ àyáyá dárú mẹ́ máa wọ́n bá rán lámà gbégbé lẹ́lẹ̀ ẹkì àwọn onóbìnrin yìí rẹ̀ tẹ̀gbẹ́ kọlóbìnrin gẹ̀rẹ́ ìyàwó ara nà gẹ̀rẹ́ àbẹ̀rẹ́jọ́ àdínì àyá mẹ́ oyin kánà ọ̀rán níbi sọ́lá alẹ́sọ́lámà yóò yẹ́nìhì onítọ́jọ́ abùn alẹ́ pọ́kọ́ǹkì ọ̀làkẹ́ wá tí wọ́n níbi sallallahu alaihi wasallama ịnịtọ abịa adị n'ugwu na chaba yo chenkoko ya abalị ka e amalụgị e adị alịja ala ada alịja ogwu ya a na amaraba ịwa emi oyi a na-ekwuru esi ịwa emi oyi a na-eme aka awa oyi na-eme di na emi amalụgị ma chachi chenkologo na ya ma ọlọgọ ịka me bekwene lemele ga mụdarụ menwu ịnị ya nebi ịdaru ị na-abụdụ ukwu enike gị ka oyi ọla lelenu nínú ìhọ̀ mẹ́mẹ́lẹ̀ dúkẹ́ tẹ́ ní nígbà tó hì yẹn náà tẹ́kì àṣọ ìhọ̀ mẹ́mẹ́lẹ̀ àbáyọ yìí olóbìnrin ní ọkọ̀ ọba ẹgbà kẹ́ lòun yóò ọmọ agbẹ̀lẹ́ òun ẹ̀ṣẹ̀ lòun yóò nídàbí wọn tọ́lá ẹ̀ka tánẹ̀ ìnẹ̀hùn dúkẹ́ kanú wà níbi àdébí òun ẹ̀nẹ̀hùn dúkùn àkà ọ̀làlẹ́ mú nǹkan níbi sálà sálà màjá àkà mú nǹkan níbi ìjà àkà yẹ́tọ̀ unga lu unga ni akarba ni bi sallallahu unga unga lu unga kwa wane e gba du kero yi ju ke oda ti oji wole unga ko e ma da le ni ba un ko ko le ka ma ke daro eyan un ala kun pa ni bi ji wa ma gbo ba nkun daba karabo joka abokan mu daba karabo kuma da shi ngo ono belegde shi ni kola shi ni kola boko ma habi shi ni kola boko ma ke e won ba e ku bino raja'atuhu bi shay'in shi ni kola ngo alungi jaji bibelele fakodiba ngo mu edo he ya bene ko shi wade wade ya ko shi oku alụkụ bụ ihe midemi ala na edemi agbaghị ike okwu dachikwu ebe ka ihe mi dachikwu ka ọ leta n'obele n'ihi tuma kharaja fajele safi na adị komihi sa'atan takele leduhu abe leduhu ekpe agwọ ọgbụ ka bela ya ekpe agwọ ha mele gbogbo ameghị ọmọ gbogbo ẹ àwọn ọdẹ pẹ ẹwọn dàbí eyi ehu ẹ dàbí eyi ehu lẹ ẹ àwọn ọgbọn yóò àgọ ahùn mẹrọ la ngáàkì ìwọ tó hùn la kala wallazi nafsu khuwailata biyadihi ogebo pae ne kingi khawlatu do wi la takhlis ilayya wa qad qulta ma qulta e do su miganu wed gwemi haye kola ola gidalo nge ka haye ka ko e ko teme merumi be ku ye nge temo e mo du simi be ki e hinu do su mimo agwa mo tab mi ke do su mino hatta yahkum allah wa rasuluhu fina bi hukmihi umi ku ya kwangi ya

abala nkwele ja ja ihu amaji hakanya ya tiri rati ko yani faga labtuhu bima taghlibu bihi almar'atu shaykh al-adha'if yani wa mal ko ma ma gbele ko ke se bulonge ko le se gbiti ngele seun kele ko ne kele ke se nagbo kameye ye wa juja wo ba ona ko ma gbele ati pa oyo le ni ke force le ni to gele o ngetu pa o ongeko eho na runge mona bi o ngonge mkokolago nge ukoji echa kamutu nge na ngolu ale nga maji hele fa alkaitu wa nu nge yeni abekeju daba kumadu daba daba kwa kwa enya logi anya lo okonwa ahoko okonge mu nko ho galo nge ra nge tagu hoyi ago ole nge ne gba abekeju ha

ona ka acha le jene le le ire ola le unge le ka ole bele jume e ako unge da bele unge da bi ele gwele unge cha e nyo le bene kata nei ola le ke ke yo mitika ja waka e awon da ka da chiko abi aika ngane bi sallallahu alaihi wasallam ayo to sabu nge angoka kini hi to kabir wa ma kini oko e o ma o chi elugo e bi amere awa agba kwe elili gị ọlale ọkụ eji akụkọ na e, na iji ngechi ee ọmụmaghị baba ebiti edomo ọmaghị ọlọpụmachi ma nọla maghị ọmụmaghị baba ebiti edomo tụda lewe dị iji gị ọlale ee anwụ m dogbu yume owechatikele wechụkpọ yo oyi olele kweke ịdọla e kwa e ka wọ́n ọ̀lọ́ ọgọ́rẹ́ ka ẹ̀mí kẹ́ẹ̀kì ẹ̀gbẹ́lẹ̀ gbígbẹ́lẹ̀ oye ẹ̀kọ́ òun náà ṣe dárú lẹ́nà àdárú bẹ̀ gẹ́dárú àdárú yìí lama níbi àkínú ẹ̀ǹkẹ́ẹ̀kì òǹkò ń akọ̀lá yìí bá ẹ̀yìn nẹ̀tẹ̀tà kò ń aka yìí náà lẹ́nà máa dójú ọ̀là lẹ́nà máa ná aka hàtà nẹ́zẹ̀lá fi yà lùkùrán ojú ẹ̀ yà kùrán dúró wọ́ọ́jú ọ̀là nǹkan níbi lẹ́lẹ̀

àwọn òbútùtù ọyọ́ nẹ́yìn ìdá ajé náà ẹ̀nà àwọn alìyẹnú ti àwọ ọyọ́dọ̀mọ̀ pẹ̀lá ikú ti àwọ ọyọ́dọ̀mọ̀ àwòkìté wà kàyà mígidẹ àwọ ọyọ́dọ̀mọ̀ sábà yẹnu múdà kí ní ṣe àmàyẹmà tẹ́nẹ máa nọmọ ẹni àwọ ọyọ́ adẹ̀lẹ̀ àwọ ọyọ́dún àyẹ̀nà àdàbàtà ọlọ́mọ̀ so anábì sí ni gádà mẹ́lá kú jìbìrì lọ́wọ́ àbọ̀ máa sábì sí ni gálẹ̀ yẹnu ń taka nabi sallallahu alaihi wasallam eka wa kini wa khawlata ya khuwaila nudun lala ni tafsir ngo mala de yani ya khuwaila wa khawlatu qad anzala allah fiki wa fi sahibuki uwe koko eba ojo mo ya doro wo ji meme i ani bi abo yo awon kage yani we nko yo ka قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور قالوا كما كنت تعالوا إبا وقال نبي قواب وحولتا وجدت يعني قواب بولاي يجدت يعني قواب بولاي yẹnu ọjọ́ ẹ̀kà kí ni kọ́rísẹ̀mí aláhù kọ́ọ̀lá lẹ́tí ìtùjà lílùkà ọjọ́ ẹ̀kà kí fi zawjiha aw yulqaw keda kuli unge maje kicha kuli ni watashtaki ila Allah ki woma do yo yale ga ko anibi ka wala gede we mu yele tuta we maje kogo inu o ju e chene yale wala kuma ka gede o ju o we chene yale mo wala kuma ka gede ke wo mara no ngojo o ju e che bola lele wallahu yasmu tahawurukuma we mu duta te on oko mu duane we mu duane mu duta te wala dugu mejo maka yi e. o yodo magbo inna Allah samiun basir ọjọ́ agbọ́là ya gani alẹ́dínà yóò dọ́hìrù na ẹkẹ mẹ́lẹ̀ náà الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدناهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله العفو غفور نعم تو ما a olagide ki a hapunu yin an gide ki wa se yi iyi yipo tane ojo lamai opopo tane ojo lamai

onge ke ji edo oyi ọlụlụ obele didi minu oyi emu nwa ọdụdụ onwe dachi kpọrọ obele egba ne onwe dabi nwa dachi tonugba meji inye agbe nwa achọ nugba meji ọjọ ka yi e. imada ale n'ihe le onwe te ya chi chi ta ya kịtọ ọya nwụ wee dabi ihe nwu onwe kwedachi gwa ebe ka onwe ka toro egba ka je nwe dachi kaleji nga mudo yoku ogale nga chekeu nga gito agba e ko chura mela na ekwane tanga otako ya nga takunga da duda biho ya ke upuku nga chi gito de gba nga si siko ya to nga anu kwai ko nga gweola un ye na ala unge de hele ama de haliji unge na di bi mola unepo o iha yogele yeye kane ni mana ni na kele kuma ni ha ya bale maki na ojo ka kama ma lekono bilen oya wa ma ola ma chini pa ola ma chini buna yana bubule ja chale ma de ojo ka ko ne chele ma da chipa ma gen to na eme neme to da lo ko ma du yin ma du ma ya joko deni ogele upayu puai ku ngene iba e eche tabali to abe ojo ale yile aya ku ngaola na e ngama de ale ju ngena maniji na maniji na maniji oya nwe nabun tukolo enabun dujenwa enabun isa kashafa li min ha shay'un onuke tita ko aluki wala ngi we papucha ka ngago ogo galele ke mtudu keduhu e eli ko ngi ali asigi li ba to ngo ni ke omola onege ati he bogolo ya nwe ya ngo tutogwe unge ade haliji unge kwane unge unge mtara belema abo unge mtara belema oyi amụnwụ ruru egbe gide udu irigachi kpọ ya udu ichiche haram kpọta turutọrọ ka ụmụ mmadụ ji elihọ yi ụnụ ya misteki Ke kenihi oyo ọna eleta kunye ya kereba bụ unwe ka amela gini ame agba onwe ya udu ha oyo nubule ka aka gbele ni ya kpọ ya òun yẹn ká bókòlù yàmà bọ́lọ́pù òun ká mẹ́lá mẹ́ra kó yá òun kẹ́dù kókòlù mi aló òun kẹ́ aló òun náà búta bókò ń tàà lálẹ́ yìí lókè wọn lẹ́gàmú náà ájọ bẹ́ẹ̀ bọ́ ká àmẹ́lá àkúnyẹ oṣù méjì ẹ̀ta bẹ́ẹ̀ bọ́ ọ́lá àmẹ́lá àṣọ̀gá àmẹ́ àṣàkúlẹ̀ àmẹ́ chánà làbò wọn má kámẹ́ kàrẹ́lẹ́ fọ̀kọ́lú láwọ̀láhì lánàfààlù àmẹ́kí wọ̀láhì àmá bó ẹ̀ṣà lẹ́nu àmá yà gbọ̀kọ̀bá níbi nù nẹ̀tàkọ́wọ̀fà yẹnzẹ̀láfíìnà àwọn àyúnzẹ̀láfíìnà àáṣòkò tó dẹ́gbà kọ́ yọ àmáyàkàdọ̀rọ̀ owó yọ́ lọ́pẹ́wàá àálèbú ẹ̀nù

mekwa ka anyị emekwe m alụ ihe hi ya nebi omikpe ya anyị mikwe a nebi ya wepụ ya anyị egelo ihe omikpe ya anyị mikwe a nebi ya wepụ ya anyị wekwe nwuyo ya to enihi ha ana zaa ya ya nebi mi onwe agwụ ngwe ya anyị elutu gbodoro agbolo ji emi nkwe ya anyị na-ayọ ya fa amdi fi ya hukum allah ta'ala ene du kinale ji kinya ukolo ebe na ogana ishi alukuma alikun lekomi mi chekpa ma akpa omikpa chitali ma agwụ gwumitali chioli ma agwụ gwumioli enwu dukwu ma chenele omigwo yi egwu sumi enwu lele na ayi ẹ̀dọ̀ torí kẹ́sù mi ẹ̀ oníke oníke chakule wọ́n wà kọ́ yọ́dù mi tó nánú wà kó yípo mi èmi o ìyẹ́ wẹ̀ yẹ́ gbàmú nẹ́mi ti ọyọ́ lè wà pa mí wẹ̀ òní ànẹ́bì wẹ̀ òní abáyọ̀ yìí ẹnì kan níbi àánú torí kíkà kàyàn án lórí rẹ̀ yá níbi òmẹ́wọ́n ní abáyọ̀ yìí àmà e kwụnyeọla yọọ igbe ikpe ena-enwe ọra kwụnyeọla gị one akwụrọ one egbe ikpe era ọyọọla tabụ yọọ igbe ikpe aba yọọ ha ena-enwe ọra kwụnyeọla gị hmm, alakụbọrụ chọma anyị n'ihi na igwu ịchakwụligwu ihe nifo inisabirula ìṣàkúlùgbò ọgbẹ́ ilẹ̀ na ewula abekado na ekele dị adụla kete n'ụba adute yenihi fọdọrọptu sọfa tarakbeti biyedi yenihi tako nweọ nna ya oji okwukwu nwake hei enwe wa adụkwu na-ehachi adụ ma na adụ ele kwu na echọkọ ngwụ ne toyi kọlọ gị ele nwe akpọche na ya chobe na ya dọkwa aṅa marụ je gị nge na arziki omen to mas amliku gaira ha talibi onge ne lo abu ngachi e ma on baba yani mm a adu kuma kin ya tono ta nei to adu maka ka adu ba rakaba o ha maka domo to da halitta ke ne gide ba o ha ngi dogu ya e ma cho he gede ba ha bójú ti bàgí ní inú ọkọ́kẹ́ aládútánẹ̀ ẹ̀hùn kìkà níbi rẹ̀ wọ́n níbi àbíkọ̀ ẹ̀ máa ń ọkọ́kẹ́ aládútánẹ̀ ní fọ́sùn ṣàárẹ̀ ní aléyóṣù méjì ní ẹ̀yà yóò dọ̀ ọjọ́ lọ́kẹ̀kọ́ aléyìí aléyọ̀bọ̀ mẹ́ta ní ẹ̀yà yìí tẹ́yìn ọ́dà kìdẹ́ ìbọ̀bọ̀ kọ́tàun kẹ́yìn kẹ́yà ìmìsíkì

anabi sallallahu alaihi wasallam ẹni go maka yẹ kókó jàmíà lókè ayé alẹ́yẹ gbọ̀n mẹ́ta ìtagbà gímẹ̀hùn èyí arẹ́sìlẹ̀láì wà aláàsábẹ̀ni ma asábẹ̀ni láfisíyá kọ́lá ẹ̀kà kílẹ̀ ihe anyị gide igi ọgbà mi takwemi agbogbo egwehun ní anyị adọ́kálí gị n'ayẹlẹ̀ ya

lẹ́kọ́dí bí tí náà lè lẹ́tẹ̀ náà ha zì yí wà ṣá máa lè náà àṣà yẹnu gẹ́bọ̀ kọ ojú ọkì mímí bí ọ̀hún yìí dó àmó òdúgì rọ́rọ́ la máa kọ ojú ọkì máa mẹ́ni bá àánínú yẹun kàdú gbogbo ló yẹ àánú òye ń ané bá àánì ní ayé dágẹ̀ àbẹ̀tẹ̀lẹ́ máa mí òdùdú òmìnir wọn níbi sẹ́lẹ̀ alẹ́ sẹ́lẹ̀mà tága níbi elokenya e, ladu tane nya ọha latane tó dúnmọ́ àkẹyà lọ́ha tane adúnmọ́ àkẹyà lọ́ha tane dẹ anibi àti lókẹyà lọ́ha tane ìyọ ọwọ́ ha ń pa ayẹ ní ẹmá ṣòhí gẹ́dẹ́ òun ẹnu hòmú nẹ̀gẹ̀ níbi àti tọ̀bẹ̀kẹ́ ẹ̀yà yàlẹ́yẹgbọ̀ mẹ́ta yẹ́ ní alẹ́ yẹhúdú mú un ẹwà dẹ̀ òun ẹ̀dàbí yàlẹ́yẹgbọ̀ mẹ́ta náà níbi àti tẹ̀yà jì sẹ́dẹ̀ka yẹ́ ní tọ̀ kọ́ yókè máa mẹ́nà má nínú yẹn ayé òkúrú yẹ́ wọn níbi ẹ̀tọ̀ lótọ́ ọlọ́pù bóbẹ̀ ní zoreiki ẹ̀yọ́ mọ́ bá ẹ̀kàn ọ̀nẹ̀yìnmá ọ̀nẹ̀ yóò kòrò lẹ́ẹ̀kàn ún kí mi sẹ́rẹ́ ma ọlọ́pùmá kí mú duẹ́ kí mi sẹ́rẹ́ ka lẹ́lẹ̀ duẹ́ bá tọ́ta kẹ mú dáńgá mú nẹ̀ ẹmú sẹ́rẹ́ ka mú dọ̀ ọgbọ̀ mẹ́ta ẹ̀hùn ẹmú dùkẹ́ mi sẹ́rẹ́ ka tẹ̀yẹ́ kì bọ̀bọ̀ tákù ẹ̀pá وسوء الرأي ووجدت عند رسول الله صلى الله عليه وسلم الساعة والبركة يبلغ من ذاك بما يعني مغبا ابو bu mi ola kò ń ní ọgbọ́ mọ́ yẹ́lẹ̀ lúgbó mistake kò ń ṣe ẹ́n kò ń pa nẹ̀bí ẹ́ alẹ́jì yìí kò ń so ya sabu nge le kunya olu gbakola nwi gbakunge ugbe me ameme nkunge ne gume ko ede gbiti nga medu nwi su ara ibe die ne ame medu nwi nga me continue yin alu ka me continue yin ani bi le nge le tomo kola nga ayo ibe yo ngo me ani bi ka kini go ame ogbodun me pakucha ka uya nei sere ka me ame ne pakucha ka unki te ka me ame lo

inwa emuru sereka kwehu yeki bobo yehu ngwajo hayi ele upande ungishigire oyo yengo ingo ka ingo e ali ho cha ayo wa muduko turona le ma ona lere ayo ime ani bi dile ke ibo nga ayo ige ngbene ngi nya ba yo taka uba ni sallallahu alaihi wasallam akolo gene lele e, e ali ji kame ako ame ame ngai níbi àkítọ̀ ọ̀gbẹ̀kẹ́ olókè aládútà ní yóò ń nára kàwọn ẹni aládún níbi àkíyà yálẹ́yẹ gọmẹ́ta ẹni púpá ẹ̀mọ̀ máa nẹ̀rẹ̀ yálẹ́yẹ ní ẹ̀ ẹ̀rùn ní aṣẹ́rún ìrẹ̀ ọlẹ́hùn tí yíyẹ ní ìta níbi àkítọ̀ ọ̀gbẹ̀kẹ́ yálẹ́yẹ ń gọmẹ́ta yẹ yóò ń náyẹ òkúlú yóò tákùn adún olù gọmẹ́ta yẹ níbi àkítọ̀ abáṣẹ abáyọ ìgbẹ̀kẹ́ ẹnẹ́gì ní yẹun kí adún kí dúnkò tákẹ́ nẹ́ka òyẹun kọ́ má alẹ́jú òyẹun múdù múdù david alẹ́yẹ ń gọmẹ́ta máa kọ́ má máa wọ̀n màmúdùn ama mangwa mamudu maduto loke ya tene no bata ki duja ne tuli kwa kuduru ke mudamu ye ne ke ne che no bata bene ku nwe odo moge wa na libi nyanyo joka ka eba ile shule do anibi nyanyo joka ka e ile shule do unu ye wi ki ati sidaka gen anibi ye mangwa kuma mudu wo ki sidaka tine no bata ki duja ne ke mudamu yo nge che no bata tuli kwa kushaka ya mu dawo yin babu shi da je eli yana kuma mu da ina mu kuma duwa ki duk ka gba duwa mu da rawi da amma annabi sallallahu alaihi wasallama kana eh, eh, amma da lakad ja'aku rasul min anfusikum azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina raufur rahim annabi ya hadu amma kwata bale ya layi mun ma tabale annaki ce mun ga ne yake wa ga dai ba

ngani ke jere ngojo amaya dua tudiki nikimbola le eh, ngoruma yani walladhina yuzahiruna min nisaihim abo kumado ya ma kumada wa mo bo kumada ma yuzahiruna min nisaihim bo kumado ya ma chi ziharu yi mado ya ma wa wa mi mai ichi ye kiti ngado ya wa ya benenu hmm. o ma yiwe du kishili fowe emo ye dawo o ye lemri haramu

ma hunna ummahatihim to du shweke du wo ile ne gijan kim diye ojo chino inu ummahatuhum yana yake tiye me ba ila lahi waladan un she ne ki bime kwa gadaye shweke akiye mi de yela yawo ne kim de haramu ni yen qur'ani mu shudu chone le duame e jaka mudu wiyewe o yewa mi e mo ya du wiyewe abana leti awon gan leti ai ko ma wala le guru <laughs> ai ko le ko ma gba ibogun ama aye yin ọ̀làlẹ́ ilẹ̀ gbódòmọ̀ iṣẹ́ alẹ́ tí gbẹ̀gẹ̀ adẹ́tùdú fòwúyọ ìkónò ọ̀là kòǹkà ẹbà òdó ọjọ́ ìkódọmọ̀ ẹni èkì kọlà ẹbà ọ̀nà kẹlẹ́ kì kọlà òdó ọjọ́ ìkó iye àṣọlóbìlẹ̀ kọlà òdó ọjọ́ ìkó wọn obìnrin mìíràn ní kí kọlà gẹ́ àgíní ẹkùn ìdásíkò ń bẹ̀ kí ẹ̀yìn ìdásíkò lóbìnrin ní kí kọlà bá nílẹ̀ òun ṣàkàkà yéhùn ní bá lóyìn ṣẹ̀ríà wọn kẹlà iye ọ̀la abánilẹ́kà ẹ̀rọ ọkọ̀ ijú ni àkúnlẹ̀ nẹ̀lẹ́gẹ̀ẹ́ kuma daru amma ishi yono buleti kwala nwa yoka imin abu kelen sheria lewa nwa azihar ogbodu ikwo ya ikoba one kelen yin alfasku yele che yiki kotu nere manya ajo dango kotu kotu adoko koyaru e doko koyaru e kotu mado alfasku iya mudo onubule unka gini unwo negen ehun keche mi lulu toruku na kenwewe yele mado akini ah a amado alkhulu chen kunu bilegi ka ngoko agini unegen enwe ke chimi ka kuna menwe kuweke kuna mkuwe kamdaru maado alkhulu ole kunu akadomo ole kijire alfasku ile che ku madaru bu koto abe ko alkali alkhulu ile che ku chunu bile enwe no kogen yare enwe ko dabi mu alkhulu che kiji eketa unshi aziharu unshi koko kimo oyamu

ama jaka na chukwu kpọ ya ama jen ama jaka na ọla adachi ada gbado nkwe ila ma adịle ide ewu dara ọla omune ọla kele dị m ọla ali anu onse akinihi ọkọ nneju ọya nga kini ọya ọkọ je se nke nneju ọya ka e ha nọ nrọ adaru me ma si yi ma le ma dabe la mele ah. alukile take ma ki eka ea ebo ngo egebo mele edekelu nujun oya nwu agebo kire ya agebo mele tagidekelu nujun ma omedaru isojime to ami o o iko iko iko ilililililililili kide sharia kide fiki ule amade to ye kide o iko le kide ba ye kuma do ziharu yi egba jahiliya ni teku yi ibi ona kuma koyale

yani wa innahum la yaquluna munkara min alqawli aboku ma kola ban leba kola ko joma te ni ma kadomo wa zura kola da ije kola ulifi kola ili ho gbojo o ma kadomo wa inna allaha la yakunu ghafur allah shado la ba isha isha isha de yule gola de won shado la ba de walladhina yuzahiruna والذين يظاهرون من نسائهم ثم يعودون ثم يعودون لما قالوا فتاريخ رغبة من قبل أن يتماسا ذلكم تعبرون به والله بما تعملون قدير والذين يظاهرون من نسائهم أبوكما دويا ما ويما ثُمَّ يعودون لِمَا قالوا shan kuma mu shan kuma tini ya dabi wubi kuma gbola ma dabi yahuduna lima qalu matini kuma mola ma kuma kai gbadabi turuka ma ko ya kuma dabi won mu do ya to gba loki amma ci ta kuma ni kidabi no lamata fatahariru raqaba Allah tabaraka wa ta'ala inhi shede kuma to hanota ito hanola shaunomo ma dula tane ma ya dula tane kuma ya uduna lima kalu ọla kuma kayi kaka ma ba adachipọ ya ni ya uduna ma wọn ya dabi ya ṣe adachipọ ya abayọ ime ọjọ́ akitọ mẹ́tí ní dabi dachipọ ya lẹ́bà kí dabi ṣe ya mẹ́ fọ́tàhàrírù rọ̀kọ̀bẹ́tìn ṣe kúmẹ̀ dabi tádùn nọ́ta min kọ́bẹ̀lì anyẹ́tẹ̀ máa sáà dọ́gbátakọ́ lamẹ́kíṣọ́lama ọlamẹ́kíṣọ́lama lẹ́sẹ̀ àti dọ́gbátakọ́ mẹ́dà tí ò dà ṣe ọkọ̀ kọ́yà rẹ̀ zalikum tu'aduna bi yigdai tufeti ci wazin shi ngo yadu karabume wallahu bima ta'maluna khabir allah tabaaraka wa ta'ala ishima en dukumechi yali ya chini ilimi yongene ujukolome dukumechi naam فمن لم يجد فصيام سحرين متتابحين من قبل نهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك عبود الله وللكافرين عذاب أليم. Okay. والذين يظاهرون من نساء فمن لم يجدكم فمن لم يجد انك ما لادنها ikani ile adu ke alan iya noko ke adu ladu abakini iya noko ke aladun man lam yajid de enake ma no adun fasiyamu shahrayn mutatabi'aini min qabli an yatamassa enele ki ali ji oṣù méjì ji rọnà lama mútẹ̀tẹ̀ àbí àìní oṣù méjì rọnà lama ayé alé jíun dọgbátákó nǹkọ́ ya nǹkan kó máa dọ́ ọ̀ṣọ́ lama tọ́ èyí jòròdó yọ kàṣádó ẹ̀kéjì ń ṣe alé jí fọ̀mẹ̀lẹ́míyẹ sẹ́bí ẹnẹ kì máa neke ní àkí ayé alé ọgbọ̀ mẹ́ta fọ́ ìtì áàmù sí tí náà mìskínà ẹnẹlẹ́ kí àmú ọgbọ̀ mẹ́ta abẹ́nú bàtá tulu kiwu jeng kiwu mati ni kiwu jeng rumaje kuno bometa ngadu jeng rumaje yi zalika litu'minu billahi wa rasuli o legre ko jwa kaiba ido da yawa turu kuma ni ke dimani ko jwa ko nushen wa tilka hududullahi o chili e ko jwa se gide ba o chili ay o jwa alkitacho chili ay o de o me o jwa o jwa hide walilkafirina azabun alim ama kafiri boku ma kokodo ojo won ma le boda ojo ojo se ni kimude ede ma ma anya se kimuda eko ma anya gba la lale godo kimuda ye ma gba won la lale godo abakalu ma ku ebu wallahi tallahi ehun duje mi abada si ku egen taki eni ungeji benu kungeda bi koda si ku ebe ki ungeda si pele kama ihe nge ya jege i olegide ya no logo ya olile m ka egwu abịa bụ aka anyị ga-eyi ama mma kwụja na edem na ekwuma anya chili anyị aka ihe na onwe gbanụ nge meledu n'ihe omume anya bụ alụbu ama ya onye nke balụ alụ ka ebu ka mgbe gide tili chie na ebu ya na enyi mmadụ alụ na ụdị ụdị chem ka alịbọda ebe adụja na seun kamu ne boki implication o la oge ne gide ba ma ye ngodu kwalu ge ama membe abe mda mda iko nu mata iko hmm. ni aiko ke ni je kamele je kamele luke yala yi ole bele du ne ki ka ke pa iko na onu bele aiko je ma ni o ko je me ama ngoda le gbo to ko le mi ge ama e nu aka ke no mademi e tu ke agugu yan o mele abegi ojo kala ke le gudu ge ma e to ke ma iko do àìkọ́ ihun ma gbà túrúkú ní obìnrin kí yóò kọ́ yí ọkọ̀ kò yé ẹ̀mì lè onúkì yé ọkọ̀ kì yé yí ọkọ̀ kò máa dún ẹni láàlọ ṣẹun ìyá lè pohun ìyá lù jẹun akọ́kọ́ alìṣẹ́ ní alẹ́gínìgìnì dún yọkọ yìí káàbọ̀ àgálà ibi sura le takolo bleche ye gina yo ko gina kai ko ngambe kume naye bo uyu ameme na gba ko ki kume na ai ko ongi ana yo ke ongi algi yo ko ai ma ko dua ngoda bide ke ye gbogbo e, atoru ma ni o eneke ayoji ogbo mele yo megwe lanwu ne yi eneke ne unu kai so ba ki ye 99 me amu unu kata me amu unu ka e ma ko du me iwọ dàbí kéke ihe mẹ́wọ́ dàbí omi ńwọ́ máa ẹ̀kọ́dún mọ́ ọ̀la lègudu sọ yìí dáì ọ̀lọ́kì iye ẹnìkì nọkọ̀ wùnyí ọkì iye wọn dáa awọ́yọ́mdà àti nẹ́nẹ́ dúkìjì bẹ́ẹ̀ nùkì nọkọ̀ yá ọkọ̀ yẹ mẹ́mú òǹkpọ̀kọ̀ lẹ́mú dárú gbégbélẹ̀ èrè yọ ọmọ ogun yọmọ́ iwe che ele ohe dalo ma mụ ka ije ala ije ma nwụ ma nwọrị kpụrụ nta ịkpa ma dụkwa ye ka m dị ọkọ nkete li ma alị na mele yele onwuma adị tọbe kuma ma osili aba na esi kpụ toro yi ama ọkọ mụ da alị na mele alị ka ọkọ ọkọ̀ yìí ńgbẹ̀gbàkọ̀ enye he inú ńgẹ́ níṣù ńgẹ́ níwú inú ọyọ̀ ọkọ̀ yà ṣe yìí yọ gẹ́lẹ́ à àìkọ́lẹ́ ma ń gbàkọ́lá gílẹ̀ gbogbo yìí ṣẹ̀rí àdín islam àgíní ónú gùlélẹ́bà máa kọ́ na ń ma múdà wùnyí dúdú yàádìkì nọ́mà ń yà dọ́wà olùmọ́ àbẹ̀kọ́ àlìkàlì òjánẹ̀ yàádìkì nọ́mà ń chẹ́ǹkì mọ́mà lẹ́yìn àdápakó ṣẹ́ká mọ́mà gbà mọ́mà dùnmọ́kọ́ ẹni ìkì àtàkì dọ́ ìyíhùn lẹ́hùn mọ́mà lẹ́dáhùn ìmá nẹ́nẹ́ pààlà ní kì múdù gbàlèmí gbàlèmí gbàlèmí ohun ìkọ́ máa tàṣì ìlú ṣọmọ tẹ́ tọ́ olùlá alhamdu àmì yínkú máa wọ́n yájú màkúmá ní máa ń yá dùnúbìlẹ̀ yá ló tọ́ gbálàgàdà efewu wọ́n lè ṣàádẹ́ àzábẹ̀hùmá tọ́ ìfẹ́tùmílẹ̀ mọ̀mìnì ihunyo ọkọ̀ ndókò wọ̀gá ohun àdúnyà ihunyo abáyọ̀ yìí so òṣèlú ma lẹ́màájí ọmọun ní mọ́ máa dálẹ̀ yàmẹ́ so ọ̀nà ọjọ́ ojú àmàdọ̀ ọ̀nà ojú sáté ohun máa ń yá ṣìṣò lóhun ìwájà tó dálẹ̀ ní dúkì yóò kórìmẹ̀ yájí ní mẹ́gbá kí yú mẹ́kí dáná ọlọ́mọṣáláṣí máa dọ́nà onugorogo mu dago gogede moto ma moji ulu ledu ay mo gene gene ki arle jabe adu adu yidu ana cho nga mo nei ogele ma moto ma ulu na achọ nga ba me bai bai bai bai yetu na ma mu duo ma o he wali yo gbang ma mu dagi o ma o he kaji ma aka me han ma kaji o o jungi ma marụrụ amaghị gbelelele marụrụ amaghị ojii mgbelelele ma dịkịrị ọngwụgwụ ya lekwu ilekwu ma mụkwu nwọdụ ma ọla ngwe ma ma alikefe nkonyu ma ha ọchi mkpokwu ma adama akpa ji ma mda yọ ọ kí ni àkáàfẹ́ ìrìn na náà iṣẹ́ àkọ́mà ọ̀nà ìṣẹ́ náà ẹwọ́n èkó ń ṣe ò lè jẹun kìtìgbà ọmọ àti ohun Amaa, me acho me ada me adu uno ya no ko nya ya ma che ko ne che ma che ko no aba ne ma che ko ya ba ne uno uno ya mi se ko ge na mda ko ma gba ya ukolo ngi o ma wa ko yin tablu gele gi ne ki nya che iya mu do ne kele o ne kele ki no ya onya izina chaba le ma mu ogale piti maruti o hemari kolon idale bokele kuma no ya ma won jinya dulu bulo mne dulu bawe oye huye alko gwa kuma shire to dale amu divert agwe bụ ba kini ya ka kele cho enwo mele ka iti cho mele domo yin eni me kuma enwa le isi la je nga ya me le bi ojo kuma ego kuma tita ma mu ya kuma yin dudu ma ma mu ya kuma kwa oye oye yida mechane mechane le bi sheria kuma ego mechini bọọ amụnị ọ na-ege oyiyi mechini bọọ nkumegwu megalụkọla megalụkị ada olùtíjà ní saudi ọ̀lọ́ yíjí dọ́mọ́ mọ́mọ́ fún àádọ́ yíjí ní oúnjẹ àkàkútà náà bá yọ ẹnẹ̀gì ayé rí rẹ̀ ilẹ̀gbọ́dù ẹnẹ̀ alẹ́gbọ́dù yìí tó dẹ̀ màkẹ́ dúkìí yẹ ẹmú dùkùmà ẹmú Allah tabaraka wa ta'ala ne ne ki manu manu pahun ijale ne ki manu pa adun ijale je ne ki manu pa lejin iru je ngana go meta je uh, oda ojo domo ama kafiri azabun alim azaba ya wa shema yi إن الذين يعادون الله ورسوله كبتوا كما كبت كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينا وللكافرين عذاب معين إن الذين يحادون الله ẹfàánẹ̀ kò máa fàánẹ̀ mí gẹ̀rẹ́ ibá ẹfàánẹ̀ gbogbo kẹgbọ́ alùkàálì yọ mẹ́fà yóò ha ẹ àwọn yáwọn dé dọ́pàá ṣe dáun lẹ́fà iṣẹ́ dáun pàáhìmàdọ́ ما دم مد اللازم الكلمي المثقل او المثقل الكلمي او مفا ان الذين يحادون الله ورسوله ojo akina boku ma kuma do kedo tojo la yi mayunu seun ma do kedo tojo la mayunu bi mana ma agwọ na oyi egwu daba oyi e na abumire elene ka anya chulevi mode nko emukoyo emukoyo yugede ngunu gun wa kugwa kulungu agane ki aka yuhaduna allah wa rasulahu de abagini malu to ku yeju gbogu ma chu yeju ojiji ma ta ma je moto ma won doji le moto lo la lo igoduhu otile ma do ma ere aweli gbogu me yo lik ma oluman

mmadụ okedoto unusienụọla iyi kpokwu nnu na egbogbo nnu na ele atinye ọmachi agwọtali ọmachi iyi ụya na ile mkpokwu nnu na ele gbogbo generera tomachi nnu tomachi ya be ya na akpa gị aka gị ka ka bụ yi ene ka wa onwere gwe onwe nwoche akpa amkpokwe mama na bụ ni ma ya na amkpokwala m ma ori ya abele na bụ mkpokwu ma mdachi ama ịṅụla kpokwu anwụwọ mata na egi nwada bodo yi leda ee ka ịmụdata oji dabe na gogo ma gịnị ma maka ka igbele

ki leta na akọrọ amụma ya ka nọ egbele ile leta na akọchi ka na egbele ile onye nwere unu ụmụ awa na keleta ya abaghị onye nwa gbe leta nwa egbo abaghị ma menwu dukwu na kwule ide yo na ya ọchị enwele leta gị dụa na onye imi enwele ma dukwu leta gị wemi ayo wete gwunye mmadụ gide abịghị ebi ele nli ahịa amụgbanụ ejita ka islam amịghị ebi nrụ aka ma aja ka gbe ile ndị ewu sigi islam mingi ebi ngudua egba gbele ane tika tika tika tika tika ma ada na ida ma a na-egbu egwudu ogele ụma ọla lụma ema mmemme gichichin ahụlụ ikpe oyome yi oyome ta ụhụba igbebe mụchegba igbe na ibe na ala ngiri ihe ụnwa mene a na-ekweta kelu cheme ka ka agwa kwema wo ye gbegbe wu de ele kwema wo ye da tikatika ewele kwe ye ke nya egbe wede igbele che mu ma mu igbele imu ma mu biedo home te edike yin home nya ebiedo te e igbele gido mo pa e o e ma gido mo pa ogele me biedo ge chuma ko wa yo me o ko wa yo me ho yin dang me ye me me legba chenkwu ya dini gị ma ni eton eto agbele ụgba ụgba pereti ochigbo pereti peteke abịakụ n'ụgba agwụchekwa egbele ma m rutane ma ekwo banyu ma mụ e e e kpo ma m owurutehu ụmụmadụ eyi ma memu yi ka gunga kpọ ma m ka nwa gbalị hu yi maka nwa toshi lei batiri emado eh, bolu iye paga na yu nga tata aduju bile ngode ngi ge bolu si hu gbe ngi ge iye paga na yu lei batiri ene eh, ni no na otona ile kume batiri lenge kunye yangu ya chaladi ka chaladi mi ya ladi meta ichaka nache inaga neko uwe ojita ke maka gini ajibu na bolu igbele pa e ga aduga re na na wachi yun ke maka alen imda yugbe ẹran ọjọ́ ọkọ̀ ọjọ́ má bèèrè yìí ètò ọ̀dá ẹ̀rùn ẹgbà ìyálé yìí gbélé ìyọ̀rẹ́lẹ̀ ọ̀hún àgbà yìí oyin kẹ̀yìn adába ìgbélé kìí tẹ̀pẹ́ ẹ̀ tẹ̀pẹ́ ẹ̀ oyin lẹ̀ háà háà ẹ̀ máa oyin ayó òkòlò àdúmọ́ ayó ọmọ kékeré kẹ mọ́ ọdúnnákọ́ ànìyàn dátọ̀ mo rà ogele na abereju nwa awa ọjọrọkọ jọ nwa ogele na agị ka na agbaghị ya gị ni aleju igbele igbele igbele na ama atawa na ama atawa jọbọkọnugunugwe m digbele ti ya m nita alalili wa digbele ji otobi alkọju akwụ na adụwa na nwa ojila iche onye adụwa abụka ya agba na agba ama chụwa anachi ama gịaliji anaji ama gbikwuru ana ana agba ama chọwụdo anachi takonugunugi wewe na adigbele ti ya m a mọ́ ń kàkún yóò yá dákàmá ń aláàkùwẹ́ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ dáa ní alùkẹ̀dẹ́ yìí alùkẹ̀dẹ́ ẹ̀wọ̀n dẹ̀ yínú yí dáa lálẹ́ yìí alùkẹ̀dẹ́ yìí kò yí rébẹ̀dọ̀ má dáa lálẹ́ yìí ẹ̀wọ̀n bọ̀ rí ẹ̀yẹ kẹ̀ máṣínì ìdìbẹ̀ ó yíò ṣe akíní alẹ́ yìí di gbélé tí mẹ́rẹ̀ aka mana ce obe madoma, doma mana ce ma yuma hokoko mana ga mun okonyo e kane ya ga ma hayo e kodem ma kama mal kamali kwele ojo akini kubitu ma kata kubitu ma kata kema kubita alladhina min qablihim dabalu kaboki wadogba ma kuma suma okata yi uhinu de okuzu ma kata luinu ama ojodoji ma de nabalu kuma na ma ngabe ki wado gbanga mai ulevi ene du jalo levi mi jile emda no levi na chi weke weke no le ga kini ulevi na chi de ogbo ki ba mi ida le ba ole gba gbo yonu ama pa nu gun go le agba gbo man ole gba gbo ni bin weke che mu isi ma ke bi ne nge chi yi e ado ma na do ba emda ke nku na chi en du bi ne he dan ye yi shabudu tan to ko ro ta ke che levi gbo yo kọrọ take ce ne kama yoru yi walil kafirina azabun muhin amma kafiri ajaba tukata ichukwe makuboyo mm. يوم يبعثهم الله جميعا وينبئهم بما عملوا الله ونصروه والله على كل شيء شهيد ọjọ́ àkínihìn boku ma wuda bayan aya kashe da gudu yani boku ma ma ma do okedo dal lizina haruna allah wa rasuluhu kubitu kama kubita lizina min qabli ma ma chukata dabal kuma chibege wa do banga ma ukata wa qad anzalna ayatin bayyinat allah yana aligama bire yu aya do ame fikaliga ma bire yu do ayi onwe ngi yuke buye chubi koyi walil kafirin azabun muhin amma kafir azaba chukata shi ma yi yawma yab'athuhum Allahu jami'a ojo kallahu anya ko bodu makwane yoja na kete mo bodu malanya kwane fa min bi'uhum bima amilu kolodu kuma kitaka lawo shini gba mo magbo we shaba ne yo ga ne we chenge yo aba ne we chenge be na aba ne ahfahu Allah ojo yidin dide memory card wona su ha memu da gbeyan me have memori go out nene ni abi ni memory ede life wa ruke gba nele ogele memory ade le iso iso odo ogun odo ogun yo mebi ogun yo mejo nge sira ke ku ami le ju wan gi he na gi le todo we ye a todo taa. meta nile e ni ti ale me e ogele gi ade le mamlu tu mamlu tu yo jona ha ha ya ga gigi ni e ni ko chaka gwechi ogoyi onye ogoyi gwechi ngaba na enyi gbogboke gwa nweta de gbogboke ya juji de igbake e chọ oru de igbake e gbukurani de igbake e gwokuwaji de igbake bọọlụ de igbake tiche de enwegbokechi ahụ tie enyo macha enyo a enwe ṣẹ́gi má ṣe alẹ́jì ẹ̀dẹ́n ẹ̀kìṣẹ̀gbà ọ̀tánùhù má tẹ́ nínú àkẹ́rùn ẹ̀jẹ̀ kó bí gbogbo tákẹ̀gbà wà báyọ̀ ẹ̀bá ẹnìkẹ̀rẹ́ àfihàn ẹnìkẹ̀rẹ́ in òdúdú òkúṣù ẹ̀wọ̀n fẹ́ni ọ̀pákẹ̀ lọ́pàá àràkẹ̀ yẹ oyẹlẹ́kà ní ẹ̀rẹ́ àfihàn dání tọ́ọ̀làkẹ̀ka òdúdú kòrùdú àtẹ̀gbà báyọ̀ má tẹ́ nínú ola rẹ̀ ọ̀làkẹ̀ka kòrùdú ẹgbà ìkété torí kẹ́kẹ̀rẹ́ àwọn kágo ẹ̀ a àmá wọ́n kó ọjọ́ kùmà bí ẹ̀ ọmọ ìdé ìfáìlẹ̀ ọjọ́ àrí àpapọ̀ àṣáhùlá ọjọ́ ìdẹ̀wùndẹ̀ aláhàkùbọ̀ tó dálẹ̀ gbàdúkẹ́ kọlàbà náà kọlẹ̀yàn ẹ má kọlẹ̀yàn kì mú ọlẹ̀bíẹ́nẹ̀ ẹ̀ka ọlẹ̀bíẹ́nẹ̀ lẹ́lẹ̀ account against ọjọ́ náà ìmúdàmúdì ẹ̀yàn ẹ̀ka ọlẹ̀yàn lẹ́mọ̀ akọjá náà ẹyẹyẹ náà kẹka ń nẹ̀ bá àmà akọjá ẹgbàdúkẹ̀ kí èyàn ma ọkọ̀ tí ìfà ilẹ̀ yàn ẹgbàdúkẹ̀ kí èbẹ̀ni ma ọkọ̀ tí ìfà ilẹ̀ bẹ̀ni àsáhùláwọ̀ wọn ẹ̀sùn wọláwọ̀ alákùnlé ṣe ìṣẹ̀hìdì aláwọ̀ yíò ṣẹ̀dá ẹgbàkẹrún dálòlẹ̀ ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نبوى ثلاثة إلا هو رعبهم ولا أمسة إلا هو ثالثهم ولا أدنى ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم نعم alam tara anna allaha ya'lamu ma fi samawati wa ma fil ard allah yana idaiha eman ka kojo se nu men gido jale pa nan ma yakunu min najwa thalathatin egbadu koluka o he alula agbade ne meta najwa tuluka ke ma kuko ko akire agbadu koluka o he ki alule agbadi une meta ba illa huwa rabbim si ojo tekele ma gboduk mẹjọ akọla ọjọ́ tẹ́kẹ́ lẹ́mẹ́ imudu yeju mẹ́tsi ojú ọ̀nà ọjọ́ tẹ́kẹ́ lẹ́mẹ́ imudu alukumẹ lẹkumẹ ŋanẹtsi mẹjọ maka ọjọ́ tẹ́kẹ́ lẹ́mẹ́ ẹ̀hún dúdé kumẹ kàyé ọjọ́ tẹ́kẹ́ lẹ́ wọlé akamsẹ̀tì imudu ẹnẹ mẹ́ẹ̀ lumẹtsi ilahu arabi sadi suhum ọjọ́ tẹ́kẹ́ fa wọlé adẹnami zalika mẹ́nyi nyara lẹ́ o wọlé akisẹ́ra mẹ́tẹ́ tààlẹ́ lẹ́ o ilahu amahum ọjọ́ dẹ́kpama. anyị na maka na ugbo dudekwumeyo ọjọọ dịkpame ta ọjọọ gide gị adịkpa ameghị ịja gịnị onugwunugwu nwa awa agwụ a na-ekpa ameghị no tụdala ma ni ijima amimalimi gabadia ẹnkìdúkó ya mi sàábà nídù gbogbo akẹrẹbẹ ìyìnì amimalimi pàkó alùmọ̀ṣẹ̀ dé àlá annal murada bi hazi al'aya ma iya tu ilmi lahi ta'ala e dẹ́kọ́ nẹ̀kọ́ yóò dẹ́kọ́ nẹ̀kọ́ maka ẹba e ọmọ ọjọ́ òun adẹ́pàmẹ́yìn òmà ọjọ́ òun dẹ́pà àmẹ́yìn ọgbọ́ abájọ yìí ẹmí fíìmù bí abájọ yìí ẹ̀lú nẹ̀kìgbéjú ẹnẹ̀kìgbéjú fíìmù lẹ́yìn ìṣẹ̀mẹ́rẹ́ ananà àbẹ̀gímẹ́rẹ́ ananà fíìmù ní kí ṣọ́ dẹ́rẹ̀ kí adaba kifi mule di mamori ki biya se tigi don ke yuru ki nagu ise mero anane tomato yo wawe kune nu Ama to rigi ne ki bira yu un aka yo le ya mi abajo ile amma imda chu ene ene ki we ase ti pene ki aga se ti ki magi ase ti Ama un du kene di ase ta yi ugbo kene ki ene ki agi agi agi agi go igwu ya le un du ki ale ase ti ẹun dúkù máa ma tẹ́tẹ́ ìdọ́mà gbẹ́ ẹun dúkù alùlọ́mọ́ ìdọ́mà lé àmá ń dàṣí àṣẹtọ̀mọ́ ìwò ní dámínà kọ́kọ́ máa dọ́ọ̀lá yìí yàrù bọ́ọ̀lù yìí millions of kilometers away kilometer agbókè máa mẹ́rin ọmọ yàrù bọ́ọ̀lù yìí wẹ́kùn yíyẹ

so yan ko yon gun gogo yi fildo ma yende ba maru bol ga amu te ma de ni ki mun be gido ya ido ba mote don to yo gwa na aba ne len en kamali na tin digiro ya ne unduki alule kojo mali nin koko ma kini ehun kitane do na be ken kitani na gale de mojo to ilmuhu muhitun bihim e ma ojo ce lumadaka basaruhu nafidun bihim ugano ojo ce biya ka da buma subhanahu mutali ala khalqi la yaghibu anhu min umurihim shay'un ina nduka mun ce kiya kiya majan ojo nu to to dale onugun gojo ito nwe mi pe yiwa ino uma ojo de pe yiwa yi chenga kojo de kwa ide pa wa gbodu kanali ila dunga kinacha ka denge be ojo de pa

ọyọ tu mẹbi tá a lálẹ ẹ̀ǹgẹ̀ ẹ̀yàn ilẹ̀bú mẹ́lú ẹ̀ǹgẹ̀ ìbẹ́nà ilẹ̀bú mẹ́lú ọyọ ṣẹ̀ tùpá lulẹ̀ lẹ̀ àbá kété gbòógì gbóyìn wúta kì mẹ́rin lókè alùlẹ̀ yìí. ebi mẹ́sílẹ̀ ìtẹ́kẹ̀ ẹ̀yọ ẹ̀yọ mẹ́sílẹ̀ ìtẹ́kẹ̀ ẹ̀lá mẹ́sílẹ̀ ìtẹ́kẹ̀ wá o o tuma umbi ma nga nya de nga kọlọ kwani inna Allah tabaraka wa ta'ala ishinu mafayan wudu ألم تر إلا الذين نوهوا عن النجوى ثم يعودون المأمور ثم يعودون المأمور وتناجون بالإثم والعدوان بالعسر والرضوان ومعصية الرسول فإذا جاءوك وإذا جاءوك أيوك بما لم يهيك به الله بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يوظمنا الله لولا يوظمنا الله بما نقول أصلهم جهنم يصلونها وبئس المصير ألم ترى الله ينعد إلا الذين نهوا عن النجوى أبوك ما هانا ما كنه ما وشلك يمني من جنو ثم يعودون لما نهوا عنه ẹ̀hùn kùmà númọ̀ ìbí bọ́ tẹ́lẹ̀ màdàbí wọ́n ṣe ní ṣẹ̀wọ̀n lẹ́lẹ́fìtì orúkà mìnìmìnìmìnìmìnìmìnì mẹ́ṣẹ̀yẹ̀ náà má gbọ́nù mà náà ṣe pọ́ to abogire ba mayo maya ma pali mama cha kanola daka amoji kode apadu dara le mamoji kode machine machine chumuka ama ji ji takene ne ne ne junu okuma malio la makuma go ogele kuma kini kataka makwaya makini shoko ya jakini la duku makanu mama lukode makola ngini ngini ngini ho ho tuduka makwa kichoko egbe mo ma ma ma pa ligi dalale ma ma ma gola ma gola ma ma wala kan ni ba mu tunya ya chigili taka kwa ya ni abawo ya yun ma kola dun ma kola dun oho ho ma che toruko e da ma pa ki pa be to ne ju ale le olukan ni ni ni ma che yin ke da ma pa ki pa be taka ma pa ya ma mda bi ba ne bi sallallahu alaihi wasallam ma no nu sojo abogide yin ameachụghị eju ya amanwụ ameakwọla amanwụ ma ala alị ma gara mama m tinye anyị ma ọtaghị ama m tinye anyị ma gara anyị mụ ka chaka ma alịkadị ma agụ ma tinye anyị ahịma gboke ya ike na odinwe ma agụ ma m tinye anyị chaka ma akwa ma anyị ame dị mmiri mmiri na ame m tinye anyị ma obi akịtọ akwa oluka ngulungini atinige budu machu oluka ngulungini ganu ilibo ka hana ma kuma machu oluka ngulungini ni binya be hana ma lai wa yatanajuna bil ismi ma achu oluka oluka oluka dure ma chi wal udwan man oluka lu kuma no la tajuru nu chojo oluka kuma chi ide wa idha ja'uka ma bima lam yuhayyika bihi la ola we ko yo ma shagwe ni le ma wo yi ma yuba nabi sallallahu alaihi wasallam ayni assalamu alayk assalamu alayk sama tial mi salama asha nabi shiya assalamu alayka gida ju ku gido yere assalamu alaykum on ju wa ko assalamu alayk inshallah o wi le ju wi shiya ramu to ne akik assalamu alayko ya alayka assam agala ma do ju ni ta hmm. ma kweli ọgọ́lẹ̀ mẹ́rin òṣèlú lè asalamu alaikum wa alaikum salam samu alaikum alaikum sam ukwugido yẹ ukwugido yẹ ẹ̀bọ́ ọjọ́ gídẹ́ pàmẹ́ ẹ̀bọ́ ọjọ́ lọ́lọ́gbùn ọdẹ́ pàmẹ́ lọ́gbùn sálùkù ní pí sálámàlì alẹ́gẹ̀ẹ́dò ìhun lè shan kene duku an ahlul kitabi salama kwa meba mega kini idoji me ide tafsir tabari me kama ki idoji me etemu de hadisi sahihi e fa yulukubu aisha radiyallahu ta'ala anha lale ma yugwe ma gwegwa iko yo ma gwe ni le salama isi aba ma ngi kono kipan e, akwa karen salama ne pa akwa kan gahara akwa kan to salama nga bakwa akwa except kwene kene ke tini daba uja ngi macha bakwani ewi ku macha kata ma daba uji male engele nge kani kwam kwam yeah yes eh mdaba eliko aba gini hi ejibo ehe ene ki kwani kani cha kwa yin o mda che yin to eda okolo yo le salama kwa domo bi le cha le domo yíwa ma ṣe àwọn ma ṣe oyin ìyìnbó lẹ́rẹ̀ẹ́ka ohun ẹ̀ríkún iya àwọn bí ojú kẹ́ ní láyé àwọn adáwò yìí rẹ̀ mẹ́lẹ́ yíbó aka ohun ẹ́ àgbẹ̀bíṣàpọ̀ àwọn ẹjẹ́ ní ẹ̀ríkún ọpọ̀gbà àwọn olóòdì bí ẹ̀gbọ̀n yẹn lẹ́jọ́ ẹlẹ́jọ́ àkọ́ ẹ̀ríkún tọ́ mẹ́ngọ́rọ́mọ́lámẹ́ àbí sálámà sí sálámà máa dùn náà àbí kì í sí pámpám pámpám lẹ́mẹ̀ẹ́dùn mọ́ tó dẹ́ dáwò yà ń tó ṣùdọ́ ayẹ́rẹ́ àti sálámà àlékọ́ abájọ́ yìí tọ́ yíya ẹni ẹ̀wẹ̀ mm. ìgbẹ̀ni ẹ̀hẹ́n lábàkí àmàdò ìrẹ́ iye àkíwà alékì sálámù ẹ̀ríkún ọjọ́ àkíní máa yà sálámà máa pẹ́ wà máa wẹ́wẹ́ kọjọ́ máa ṣàgbẹ́nu máa wẹ́ wọ́yẹ̀ kúrú náà fi àǹfúsí máa ká ojú kọlá máa lò láyọ̀ àdínkù náà lábì máa nà kúrú ṣẹun kọ yóò sí ọ̀rọ̀ ìdí káàkà ọyọ́ wọn ọjọ́ alúwa lò láyọ̀ náà lábì máa ẹgbà ká jẹun lẹ́yà ọjọ́ àjẹun náà torí gbò wán ẹgbà ká jọ kẹun lẹ́kà yọmá jẹ́ yà ọjọ́ àdúnà tó wán mẹjọ pẹ́ pí mímẹ̀ fún mẹjọ arọ ṣọ́kẹ́lẹ̀ máa kà ọmọ ọjọ́ àkẹ́ hasbù fún jahannama ọjọ́ àkún wọn dàjá bá dún mi bi adabi tuma kuma adaba te ona jana malai ibena tabala dam turuka ne ki gbin eh, ne ka be keji amaka tor le kademi dam wala yake italo mace to mace fayola ma subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Ishe na rojo kitini ni. Inegide ba kwọnalẹ ẹ̀yìn kẹta ìnìwọlẹ́sàjíà mímẹ̀ kí lọ́mọ́gùn so ìnìkanọ́ yóò lẹ́tẹ̀ ìnìlẹ́ àmì máa lè mi àmà hánà ìnìlẹ́ ìdẹ́ àmì nínú kàmì máa lè mi hánà àmọ́ni yí àhánà àkọmọ àwọn tẹ́gẹ̀ tákàbùkù màmá gbọ́n tàmà náà tẹ́pọ̀ àbùkù màmá gbọ́n àmà náà tẹ́pọ̀ madara ma kuma da bingo tini nile oya na ige bi nile de ta e ali yoro da du unye gbo ma tini ni wale salamu alaikum oya ku oya oya oya ku ne ta mi le ku ma di o seda ki unjani imu je ngali yidumi unike ye taro yogi tini gide o ka kini inigide mamuda hana meun turuka mu ne kuma mu da maki ni hana mu yemi anya gbadu oge ma da ala nkwado mele kile gudu yi oda oda ye kuma ti ni ni lege e ate ma do yo wege o e ya kuma di sada ki muni so eni mu ne ma do mo ga na do اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين برحمتك يا أرحم الراحمين يا رب العالمين اللهم أعز